لسنة الفراء غير تردد لسنة الفراء دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على دنيا والفرقد وارثوا النبي وأحسن في سنين فعلوا عن كيد الخبيث المعتدي ليس لنا سوى همنا ومرادنا ليس لنا سوى همنا ومرادنا كلا ولا سوف لقضية لمبتدي لا نتجه الدنيا ولا نسيها لها الله مقسم ما كان مقسم الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير أدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìlú ṣe pé òun ni òun ni ọpẹ́ òun lè tó ga jù tọ́lọ́run ọba ṣe fún mi àti ẹ̀yin òun náà ni bọ́lọ́run ọba ṣe wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́n kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa ní gbangba táàkì rámà abẹ́lọ́run kọ́lọ́n kó ṣe wá lẹ́ni àlìjánnà pẹ̀lú sábàbí islam àwọn oore tó kù tọ́lá bá ṣe fún wa ó pọ̀ ara oore tó bá ń ṣe fún wa òun náà ni pé ọlọ́run ọba olùkọ́nìkọ̀ọ̀kan wa ní àlàáfíà ara àlàáfíà ti ń bẹ lára wa kọ́lọ́n kó má gbà á àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà kọ́lọ́n bá fún wa lálàáfíà ara ìlú ọba ti fún wa ní pé fún ọlọ́kànbalẹ̀ wá lóde báyìí ọlọ́run yóò fọkànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún fọkànbalẹ̀ kọ́lọ́n bá fi sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ó sì fọkànbalẹ̀ ọlọ́run àfọkànbalẹ̀ síbẹ̀ ọlọ́run kó wá sàmì nìkọ̀kan wa ìjókòó wa tí a jókòó yìí àfihàn aládá níwájú ọlọ́run ni ọlọ́run jẹ́ kí a rí níwájú ọlọ́run èmi tí màá máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wa ọlọ́run kò fi yé mi ju bí mo ti máa lọ ẹ̀yin náà tẹ́ máa gbọ́ ọlọ́run kò fi ní nígbọ́ rẹ̀ gbọ́ ọlọ́run jọ́rọ̀ náà jọ sí mi àtẹ̀yìn ní àǹfààní láyé bí àtẹ̀wájú ọ̀gbìn لا حول ولا قوة إلا بالله العظيم lánàá tafsiri tí a ṣe suratu Isra aya twenty six ìbẹ̀rẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri lánàá so wọ́n kà fún wa a sọ ìtumọ̀ àwọn ayatollah kàdé twenty eight kò tí gbé àwọn bá tafsiri tó ní lọ nàbísùn lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم وآت ذا القربى حقه والمسكين ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀rẹ́ ga ó ń ṣàlàyé fún wa wípé wà á ti ìdàkóòbà ojojú ọ̀rọ̀ ọkọ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa máa jẹ́ ẹni tí ó máa fún àwọn tí ẹbí jọ payín pọ̀ máa jẹ́ ẹni tí ó máa fún wọn ní akọ zarikoba ẹ ń bá ti bẹ́ẹ̀ ní ìjẹ̀bi pọ̀ ọgbọ́dọ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ lánàá àṣàlàyé fún wa àwọn tó jẹ́ pé dandan la gbọ́dọ̀ mọ́ bù mọ́ ẹ̀tọ́ àgbọ̀dọ̀ má mú mọ́ ọ̀rọ̀ wa yín pé a gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ fún wọn wọ́n ní ìwọ̀lé wa lórí àwọn tó jẹ́ pé dandan ni wọ́n ní ìwọ̀lé wa lórí bàbá wa àti bàbá bàbá lọ sókè àti ìyá bàbá bẹ́ẹ̀ náà ni màmá wa màmá lọ sókè màmá màmá bàbá màmá àṣàrà ilé fún wa ọmọ wa àtàwọn ọmọ ọmọ gbogbo àwọn eléyìí òun náà ni ó ní wa nígbà tá a bá ti rí wípé òun lówó lọ́wọ́ tí ò sí nǹkan tá a fẹ́ ti ní nǹkan tí a fẹ́ fún àwọn ẹbí wa jẹ tó lẹ́wà sẹ́kù a gbọ́dọ̀ fún wọn so àyàfi tó bá yẹ kí wọn ìbá ṣe mùsùlùmí òun nìkan náà ìwọ̀ yìí ò ní jẹ́ dandan lè wà lórí àwọn tó wá kù nínú ẹbí wa ni agbọ́njọ bí wà pọ̀ mi ni àbúrò mi ni. gbogbo àwọn ilé ìpadà yányán ìgbà tí wọ́n tó máa jẹ́ tó ní ìwọ̀ lórí wa ìgbà tá a bá yẹ pé àwọn tí wọ́n lè dín wọn lọ́wọ́ láti jẹ ogún tó bá ti kúrò bẹ́ẹ̀ tó bá wọn náà ti wá jẹ ló ti pé wọ́n lẹ̀tọ́ láti jẹ ogún wa ìwọ̀ owó ti wá dandan lé wa lórí a gbọ́dọ̀ owó fún wọn ní ìwọ̀ yẹn àwọn tó bá ti wá jẹ́ pé ìwọ̀ wọn jẹ lé wa lórí wọn ò ní máa gbà nínú zaka a gbọ́dọ̀ fún nínú zaka wa àwọn tí wọn ò jẹnà léwa lórí àwọn ìkànnì fún ní inú zaka akébà ṣàlàyé fún wa ní àná ẹ bá ti jẹ kèfèrí kèfèrí yẹn ó máa di wọ̀nyẹn lọ́wọ́ kò ní máa jẹ́ kí ó jẹ dandan léwa lórí ọlọ́run ni ẹ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹ fún wọn ní ìwọ wọn náà. wọ́n lè sìn gbogbo àwọn tí wọ́n jẹ́ aláìní ọlọ́ni àwọn tí wọ́n bá jẹ́ tálákà tí wọ́n yẹ sẹ́nu ẹbí wa agbọ́dọ̀ fún wọn ní nǹkan tó jẹ́ pé a bá ní tó bá sẹ́kù ká fáwọn náà bẹ̀ ṣùgbọ́n ẹbí wa la kọ́kọ́ tì síwájú kó tó kan àwọn tí wọ́n ṣe bí wa náà. wọ́n bí nà sẹ́bí. ẹ̀dùn tábù lọ tí ó jẹ́ wípé nǹkan rẹ̀ tán àbólé da lọ́nà àbí nǹkan rẹ̀ sọnù tí ò sí lọ́wọ́ máa fi tábù lọ́mọ ìwé ẹni bẹ́ẹ̀ wọ́n ní pé a fún un nínú àwọn nǹkan tá a bá ní tó bá ṣẹ́kù lọ́dọ̀ wa. wọ́n là tún ká gbèrò tàbí rírọ́. ọlọ́run bá ń ṣàlàyé pé ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa náná pa àṣàlàyé fún wa lánàá nǹkan tí ń jẹ́ ìná pa ẹ bá ná one náírà tó fi takotọ ọlọ́run ìná pa lọ́nà ẹ bá ná àìmọye owó ribiribi tó tóbi tóbi tẹ̀lé tọ́lọ́wọ́ ọba kọ̀ọ̀nà náà pa rárá tó wá jẹ́ pé tọ́lọ́wọ́ ọba ní kọ́nà sí òun lọ́nà sí kọ̀ọ̀nà náà pa rárá sọ ọ̀nà tó máa yí pé tẹ́ ẹ̀ bá náà sójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba a kì í pé ẹ̀lẹ́tọ́nà náà pa ìdá kan máa ń ṣe ni wípé a ò ti ṣàṣe jù nítorí gbọ́dọ̀ pé ìyàwó rẹ̀ ọ jẹun ọmọ rẹ̀ ọ jẹun ọwọ́ rẹ̀ ọkọ gbogbo owó dà lẹ́lẹ̀ ẹ̀wá bẹ̀rẹ̀ sí kọ́ńplé lé bá jẹ́ wípé owó tó ní lọ́wọ́ tó yẹ kó fi ṣe sọ́lákọ̀ tó jẹ́ wípé sọ́lákọ̀ tó wá ṣe ọwọ́ dín sí one all over forty nínú sọ́lákọ̀ tó yẹ kó ṣe irú eléyìí ó ṣàṣe ètò tó bá sọ fún wa so àwọn tó bá wà láàrin méjì tó kù yẹn àwọn náà máa jẹ ẹni tó yẹ pé wọ́n ṣe déédéé bó ti yẹ kí wọ́n ṣe sọ́dọ̀ bá náà sójú àgbà bá wọn bá kò ní máa jẹ́ ẹnì tó nínà àgbà ọlọ́run wà látúbà tó tẹ̀sí rọ ẹ má máa nánà àpà nàmú. إن المبذرين كانوا إخوان الشياطين ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ná náà pa ọmọ àyà àwọn àrọ́mọdọ́mọ èṣù òun ni wọ́n jẹ́ tó bá àrọ́mọdọ́mọ èṣù náà ibi táwọn náà máa ń ná gbogbo agbára wọn sí níbi kí ibi tí ọba jẹ́ ibi tọ́lọ́wọ́n ọba ibi kẹsàn-án ọlọ́wọ́n ọba bàjẹ́ torí ẹ̀ àwọn ẹ̀ náà bóò ni ìjọba bàbá ló wọ̀ ọ̀fẹ́ ibẹ̀ náà máa ń ná gbogbo agbára àwọn sí pé àwọn fẹ́ kó múlẹ̀ lórílẹ̀ ayé ẹ̀rọ jẹ́ pé ẹni bá ti náwó síbi tí ọba ti da tóbi jọ tóbi jọ àwọn ọmọ ìsúnì náà. wàkàlà ṣètọ́nù yóò fi ìkàkúrọ́. ọ̀gá àwọn ṣètọ́nù ọjẹ́ olùmọ̀ọ́sàìmọ̀ sọ́lọ́hún gbogbo ẹni bá ti náwó rẹ̀ síbi tí èyí ṣe bí tọ́lọ́hún òun náà máa jẹ́ kí ni olùṣàìmoore sí ọlọ́run ọba ó lè má di kékeré pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n yóò máa di kí ni olùṣàìmoore sí ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ náà. wọ́n máa tún لأعرضن عن المبتغاء رحمة من ربك ترجوها bani wa imma mata wambe zaida ni inga garo wambe in shartia ni olo wambe ola ni turi donna ane kum ti wato veje ipe awe bila fe waba oari ipe a kosini ope o, o, e, ti oba fe seri kuo lodo awe bine kwe mi ò lówó lọ́wọ́ kò sí tí mo fẹ́ fún yín ìtìrọ ara àmàtí mi rọ́bìk tẹ́gbẹ́ wọn náà ọ̀wọ́ àánú látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ torí pé o ti rí pé o lówó lọ́wọ́ ìwọ gán nídìí ọ̀wọ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ gán nídìí bùkátà lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ẹbí ẹ wá gbé bùkátà wá ọwọ́ afẹ́ sẹ́rí lọ́dọ̀ wọn pé ẹ wo mi lè gbọ́ bùkátà yìí ọwọ́ náà wá ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tẹ̀lé ju á kan ìkẹ́ náà lọ́dọ̀ ọlọ́run náà. فقل لهم قولا ميسورا ọlọ́ni náà wàá kanra náà wá náà kanra náà rẹ bí ẹ wípé owó tó ti ní tẹ̀tẹ̀lẹ̀ àwọn náà lọ ná fún kọ́ wa sọ wípé ẹ ẹ wò wàhálà ti gánà ni ó fẹ́ kó bá mi báyìí ọlọ́ni má ṣe bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ tó dáa ni kó sọ fún wa ọ̀rọ̀ tó dáa tó sọ fún wa náà ni pé àwọn afáàní àlùwádùn ni wàá promise wọn wípé ẹ wò kò sí nǹkan kan lẹ́ni sí báyìí ṣùgbọ́n lágbára ọlọ́run tí nǹkan bá ti dé ẹ máa pè yìí so àdéhùn yẹn ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn àbí wọ́n sọ pé o ní àwọn àfojúsọ́nà tí ò ní ju bí oṣù kan lọ tó bá ti ń dé báyìí ẹ̀yìn ẹ̀rí pé máa fún yín torí pé àwọn ojúṣe tó yẹ kéèyàn ṣe òun náà ni náà eléyìí tó bá tẹ̀ sí ìdè ní àná so wọ́n ka wọ́n bá díẹ̀ fún wa kó di pé àwọn bá sí ìtòlélọ́wọ́ náà. أعوذ بالله من الشيطان الرجيم ولا تجعل يدك مضمونة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا ولا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن الأهد كان مسؤولا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa nínú tẹ̀síìrì tìtòní Aịra 29 nine nínú surati Isra ọlọ́ni wàrà tẹ́jẹ́ àlìyádàkà latan ila onuki. wàrà tẹ́jẹ́ àlìyádàkà màgìlú latan ilà onuki. ọ̀nà tí a máa ń gbà sọ̀rọ̀ nínú èdè ọ̀nà méjì ni lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa èdè èyí tó jẹ́ pé nígbà míì tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n máa mú surface mini wọ́n máa mú wa ìyẹn náà ni pé bí wọ́n ti bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kò sẹ́ni tí ò ní yé dáadáa wọn ò ní pa lásàmà yorùbá ò ní a máa pa ọ̀rọ̀ lásàmà a sì máa ń nà á tán nígbà míì so ọ̀rọ̀ tá a bá mú wá ní surface mini ọ̀rọ̀ náà ni pé a sọ. So, pọ́nbélé kó lè bá ayé àwọn èèyàn ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ ní Al-Qur'ani Karim yóò sọ ọ̀rọ̀ nígbà míì tó pé yóò yé wa dáadáa tó pé surface meaning ni ó máa clear sí everybody ṣùgbọ́n nígbà míì ọlọ́run ọba yóò wá sọ̀rọ̀ nígbà míì yóò ṣe ní elevated meaning òun náà ni yóò ṣe ìyẹn ò ti wá ga lọ sókè. tẹ́gbẹ́ ìsọ̀rọ̀ yẹn yọ jẹ́ nǹkan tó jẹ́ wípé bọ́lá wọn bá ti sọ yọ pa lásàmà ni ni lẹ́gbẹ́ aya tó túmọ̀ aya yìí a máa padà ṣàlàyé fún wa ọlọ́wọ́n bá ń sọ níbi àyà eléyìí pé ọwọ́ oníjẹ ọwọ́ wa àwọn tí wọ́n máa ń mú ọwọ́ tí wọ́n máa ń fẹ́ déèyàn lọ́wọ́ wọ́n wàá dè mọ́ ibi ọrùn wọ́n dè ọwọ́ mọ́ ibi ọrùn tẹ́ bá ti di ọwọ́ yẹn mọ́ ibi ọrùn yádùn yẹn ti di màbìnúlà nìyẹn ọwọ́ tá a ti dè mọ́ ọrùn so ọ̀tọ̀ ní kéèyàn ó di ọwọ́ mọ́rùn téèyàn ọmọ wípé lágbájá ó di ọwọ́ mọ́rùn ṣùgbọ́n dídi ọwọ́ mọ́rùn kọ́ ni wọ́n gbà lérò bíi ọlọ́run bá fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ adábùlì in fact ẹ̀kọ́ ọba àti náwó ọ̀nà mẹ́ta òun náà ni ó pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni al ọ̀nà wípé ìwọ̀ntúnwọ̀nsì bọ́dọ̀ lórí ayé lónìí àwọn ẹ̀sọ́ bá ń fẹ́ wà ẹ̀kọ́nọ́míkù jẹ́ ẹ̀kọ́nọ́míkù tó ló ń fẹ́ wà ó ló ń fẹ́ òun sì tún fẹ́ jẹ́ ẹni pé òun máa ṣe nǹkan bẹ́ẹ̀ kó òun ṣe láwùjọ amáráwọn tó máa ń fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ahun ni wọ́n máa ń ṣe ń tiwọn àwọn tó bá lọ́wọ́ fẹ́ wá ẹ̀kọ́nọ́mì kù níbí ogá lè má jẹun sẹ́mi ara rẹ̀ o lè má gbádùn ìyàwó rẹ̀ lè má gbádùn rẹ̀ ọmọ rẹ̀ lè má gbádùn rẹ̀ o lè wò pé ah ọ̀dà ń gbà náà ẹ̀ ráìsì ta fẹ́ ṣe yìí kọ́ọ̀pù ni màá fi wọ́n fún yín so oníwàgbé kọ́ ẹ̀ oníwàgbé ráìsì sínú yàrá tí wọ́n máa sọ pé gbogbo àwọn amẹ́lòmí àárẹ̀ gbogbo àwa àtẹ̀mí àtiwọ́ àtàwọn ọmọ àjù mẹ́fà lọ́nà kò yẹ ká lè jẹ kọ́ọ̀bù ju kọ́ọ̀bù mẹ́ta lọ kíláàlẹ́ máa jẹ́ tó tó báyẹn so <laughs> látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò àmọ́ wọn kíní fún wọn eléyìí ò kì í ṣe pé ìwọ̀ntúnwọ̀nsì kọ́ ni wọ́n ń pe eléyìí ìwọ̀ntúnwọ̀nsì kọ́ ni wọ́n ń pe eléyìí so a gbọ́dọ̀ sọ wa dáadáa èmi káwọn sọ pé lórí afẹ́ wa wà ní ìwọ̀ntúnwọ̀nsì àwa máa fi nira kanra wa àwa máa fi nira kan ìyàwó àfi kan àbí fi kan ọmọ kódà oúnjẹ wa tá a bá nínú ilé kò nídìí káìsẹ̀ máa wọ̀n káìsẹ̀ máa wọ̀n tá a bá ti dénú ilé ká máa bu níwọ̀n tá a bá fẹ́ máa sè kò nídìí kásẹ̀sẹ̀ máa wọ̀n ẹlòmíwà rẹ̀ bí wọ́n bá ti ra ráìsì kóńgò mẹ́wàá wọlé tí wọ́n bá ti wá fẹ́ sè ọ̀tọ̀ ẹnìkan bá ń jí ọ̀tọ̀ níyàn so ṣùgbọ́n díẹ̀ náà bọ̀ bàjí lẹ́gbẹ̀ẹ́ iná lẹ̀ ń débẹ̀ ẹ kàn máa ń bu díẹ̀ díẹ̀ tẹ́ fẹ́ ṣe eléyìí tó ṣe eléyìí tó ṣe tóbi àgbáríkà ọlọ́run ọba máa ń wọ oúnjẹ tẹ́ ẹ máa ń rà yẹn tẹ́ bá ti gbé lẹ̀ rẹ̀ àìmọye nǹkan lọ́sí ọlọ́run ọba tó jẹ́ pé mújísà ló jẹ́ fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà tó jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba wọn ṣàdúrà sí òṣìṣẹ́ ni kí wọ́n máa kí wọ́n máa mú díẹ̀ wọn báyìí ló bá bẹ̀rẹ̀ sí so àgbáríkọ ọ̀rọ̀ ọba máa wọ oúnjẹ tá a máa ń jẹ yẹn tá a bá gbé sínú ilé tá a rà sínú ilé tá a wá kàn ń bù tá ń bù tá ń bù ọlọ́run àwọn tó ní kálùbáríkà ọ̀bọ síbẹ̀ lára nǹkan tó jẹ́ pé ó ti jẹ́ pé àwọn tó ṣáájú lọ tó ti ṣẹlẹ̀ sí wọn ni so ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé a máa ń ní al-iktisod fil aish nínú ìsẹ̀mí ká máa jẹ́ ẹni tí ó jẹ́ wípé a máa wà ní ìwọ̀ntúnwọ̀nsì àwa gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa wá máa nánà àpà níbi ìnáwó là ń sọ nísìn al-israf òun ni wọ́n ń pè ní nàápà àtẹ̀kìtìrù òun ni wọ́n náà ń pè ní èèyàn náwó èèyàn wá náà náà tó so ọlọ́run fẹ́ ká wà ní ìwọ̀n tó wọ̀n sí olóbi jẹ́ pé áyà yìí ó sọ abala ìkọjá àlà. àti abala ìsàse ètò nínú ìnáwó ọwọ́ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa abala ìsàse ètò gbólóhùn tó fi tó wá fi mú ni oníkíni ọ. wàhálà tẹ́jú ẹ̀yìn àdàkẹ́ mọ́búrú látàrí ìlà olókè. ọlọ́ni má di ọwọ́ rẹ má bi ọrùn rẹ báyìí ẹ bá ti di ọwọ́ rẹ má bi ọrùn rẹ kò ní lè jẹ́ ẹjẹ́ lò tọwọ́ ẹ̀ bàkù kò ní lè ti bọ́bì kankan kò ní lè fún ẹnì kankan ọwọ́ yẹn wà bìdúrì bisat kò ní wà ní títẹ̀ kò ní lè fẹ́ ní kankan ní nǹkan ẹlòmíì ti zero mind yẹ ní oṣù ó ti zero rẹ pé ah, ah bàbá ńlá júbítà kò lè gbá kí o kò lè owó tó ń fẹ́ ná lóṣù òun ti máa yẹ ẹnì kan ò lè gbé kódà kí màmá àwọn òde kí bàbá àwọn òde irun orí tó lè ṣẹlẹ̀ owó olómi aláìláì mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀ rárá mùsùlùmí ẹlòmíì lè débi ẹgbẹ́ òní bùkátà tó ga ọgbọ́dọ̀ náwó fún un gẹ́gẹ́ bá ti sọ fún alẹ́yìn náà pé a máa ń náwó fún àwọn ẹbí ẹni àwọn pàdé ní ìwọ lórí rẹ tó ọ̀pọ̀lọ̀ máa ń náwó fún wa tó yẹ bá ti jẹ́ pé ó lékún ní owó rẹ ni ọkọ̀ ọ̀sán pé ẹ ó ti ní owó oṣù tó ń gbà ẹ ó sì ti sí ara o ọ̀nà òfin àwọn eléyìí o nígbà tó ti sẹ́kù so wọ́n lọ́wọ́ bó ti manage so látara bẹ́ẹ̀ ọlọ́run máa ń ṣàlàyé fún wa pé o gbọ́dọ̀ mú ọwọ́ rẹ màgìlú làtàn ìlà onòkìkà lẹ́ni tí wàá lọ dé mọ́ bí ọrùn rẹ so àwọn tó bá máa di ẹrú wọn a máa di ọwọ́ wọn a máa bí ọrùn so olóbi jẹ́ pé bẹ̀tì dídi ẹrú kọ́ ni wọ́n wá ń sọ ń bì òun ni wípé kìnnáyà tó anil bukuli o gbọ́dọ̀ jẹ́ látẹ̀kùn bàkìlán mọ̀nú àn má jẹ́ ahun tí ó máa kọ nǹkan fáwọn ènìyàn tẹ́lifíwọ́n sọ yìí pé èmi ò lè fún yàn ní nǹkan gbogbo yẹn gẹ́tì mà gbé mi fún yàn ní nǹkan ẹlòmíì máa sọ pé ẹlòmíì àti máa fi ṣèyànnà láàrin gbogbo àwùjọ wípé gbogbo yẹn ti mọ̀ pé èmi ìfún yẹn ni ìwọ̀n bá tí bá lè ṣe ni màá ṣe tó wàá tó fámìlì mi ná torí fámìlì mi ò fi dààmú torí fámìlì mi ò fi ṣe kíni kan iye tí ìyàwó àtọmọ ìfẹ́ jẹ ni mo fẹ́ ṣe so ebi ẹ̀ fún yẹn ní nǹkan ọlọ́ba ní ọ̀ gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ rárá náà. wàlá tẹ́bí sùtù á kulẹ̀ ìbá sọ̀. ọlọ́run ni wàlá tẹ́bí sùtù á kúlà ìbásítì ọlọ́run ní má tẹ ọwọ́ yẹn lẹ́ẹ̀lẹ́ ní títẹ ẹ̀tán yányán ọlọ́run mọ̀fúlù mutila libayani náà ì ọlọ́run ní má tẹ́lẹ̀ ní títẹ ọlọ́run tẹ́lẹ̀ ní báàbẹ̀ ìbásítì ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ díẹ̀ ọ tẹ́wọ́ rẹ lẹ̀ díẹ̀ èyí tó wá tẹ́wọ́ lẹ̀ tán yányán kọ́ ẹgbẹ́ bí ọmọ àpá ọ àtẹ́lẹ̀ tán yányán wọn ni kò sí bẹ́ẹ̀. wàlá tẹ̀bísùtà ọlọ́run ló àsàmọ̀ ọ̀rọ̀ ni ọ gbọ́dọ̀ tẹ ọwọ́ yẹn lẹ́ẹ̀lẹ́ ní àtẹ̀tẹ̀ yányán ọlọ́run ń ṣàlàyé fún pé mọ̀nà gbogbo ntọ́ ọba ní tán mọ̀nà tán yẹn ni pé tọ́wọ́ a máa fi nira kan ara rẹ àtìyàwó rẹ àwọn tó ẹ̀tọ́ ń bẹ lórí ìrẹ́lé wọn lórí tó fi wá nílé fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọ̀gbọ́dọ̀ náà bẹ́ẹ̀ torí bọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ tó wà ń ta ọ̀wá náà gbogbo owó yẹn tán ló jẹ́ pé tá a bá ní owó lọ́wọ́ tó ṣẹ́kù tẹ́pẹ́ ará àta lọ́wọ́ béèrè nǹkan lọ́wọ́ èèyàn so tí èsì ẹlẹ́gbẹ́ jẹ́ ẹni tó yẹ pé èèyàn lẹ́tọ̀ọ́ lé lórí ẹni àlẹ́tọ̀ọ́ lé lórí nìsẹ̀yẹ́ lè náwó tán fún ìyàwó èèyàn nìsẹ̀yẹ́ yẹn ní nǹkan yẹn lè náwó tán fún nítorí pé ìtọ́jú jẹ́ pé nítorí níìdì òun náà níbẹ̀ lọ́wọ́ èèyàn yẹn lè fún tán tẹ́gbẹ́ wọn á béèrè nǹkan yẹn lọ́mọ fún gbogbo tó yẹ pé ó ní ìsìn tàyàn yẹn gbàgbé nǹkan ti bẹ lọ́wọ́ èèyàn tẹ́gbẹ́ olóò nídìí five hundred naira five hundred naira náà ní bẹ lọ́wọ́ èèyàn ah, àwọn òbí five hundred naira èyí náà ẹ̀gbọ́n hundred naira so ẹ lọ ẹ lọ àbí so hundred naira ti kọjá one over forty ẹgbàá ẹ lọ náà náà so wọn náà ti ṣe dáadáa báwọn o kọjá àlà nìyẹn ọlọ́run sọ ma pé wàhálà tẹ̀sùtà. wàhálà tẹ̀sùtà kò lè bá sọ. ọlọ́run ni ó gbọ́dọ̀ tẹ́lẹ̀ tányẹ́yẹ́ ìyẹn ni wípé o gbọ́dọ̀ jẹ́ náà ọlọ́run máa ń kọ̀ fún wa á ní sárọ́pì á ní ìsọ̀rọ̀ o gbọ́dọ̀ kọjá àlà nìyẹn o gbọ́dọ̀ sàṣejù ọlọ́run máa ń sọ fún mi. so méjèèjì ọlọ́run ọba olùsọ abala kínní olùsọ abala kejì kọ̀ wá sọ ti tààrin rẹ̀ gbogbo ọlọ́run ọba ti sọ dáadáa ọlọ́run ọba pa lásàmọ̀ níbí ni nínú suratul Furqan àyà sixty ọlọ́run ọba sọ dáadáa ń bẹ nínú sọ́ọ̀tù ọlọ́run ọba ó sọ dáadáa ń bẹ ọlọ́ni lẹ́dínà ìdá àǹfààkú lámúyúsírì fún wà lámúyẹ́kìtùrú wà surface million yẹn ìdótúmọ̀ rẹ̀ tanyanya tẹ́gbẹ́ òun ò dààmú èèyàn ẹ bá débẹ̀ kò ní ní wàhálà kankan eléyìí ẹni ọba máa kéwú dáadáa ọlọ́wọ́ wọn gbé à wọ́n dé èèyàn máa ní gálà ọwọ́ rẹ má dé má bí ọrùn rẹ ọwọ́ rẹ má o ìtura lè bọ́dọ̀ bá ti ṣe láwọn kọ̀ọ̀kan ni ṣùgbọ́n sọ fún ọ wípé ọlọ́ni ìdá ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ìbádùn rahman àwọn ẹrúsìn dáadáa òun làwọn tó ṣe wípé nígbà tí wọ́n bá ń náwó lámùyù sèrífù wọn ò ní ná nínà ànájú wọn ò dẹ̀ ní ná àná tó. àwọn eléyìí. yìí wọ́n dúró láàrin méjèèjì ka kánà bẹ́ẹ̀nà dáàlì kakọ̀ wá so wọ́n máa ń jẹ́ ẹni pé dídúró wọn àárín kíní o àárín méjèèjì náà máa ń dúró na gbẹ̀nàwó wọn nàró wọ́n máa ń gbẹ̀nàró sáàárín méjèèjì wọ́n ọlọ́ni fàtẹ́kì uda màdúmáwù màsúrọ lọ́dọ̀ àwọn afá tí wọ́n jẹ́ àwọn afó ní balaga wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní àláfù wà náṣẹ̀rò lọ́dọ̀ wọn àláfù wà náṣẹ̀rò tọ́rọ̀ bá jẹ́ méjì ó ti sọ̀rọ̀ méjì níwájú ọ̀rọ̀ méjèèjì tó wá sọ níwájú kéèyàn ọmọ yaun ó sọ níwájú kéèyàn ọmọ jẹ aláṣejù nínú nínáwó ó ti sọ níwájú bàtà wà bú wọn lórí fàtẹ́kì húdà kó o mọ̀ bá wa lọ di tẹ́kì húdà rẹ̀ ní kékeré bí wọ́n fẹ́ kó o jókòó kalẹ̀ òun kọ́ ló túmọ̀ sí fàtẹ́kù húnà kó o má bàa wá lọ di màlúmọ́ màsúrọ́ màlúmọ́ yẹn ìkan ló lọ bá nínú ẹ̀ ẹ̀rí ẹ̀ ìkan lọ bá ń bẹ̀ màsúrọ́ yẹn òun náà lọ kí ni o òun náà lọ bá kan so ìdẹ́gbẹ̀ẹ́ ní lápù nìyẹn sọ́kẹ́ni ọ̀ wà náṣírò so ó ti mú kínní ẹ̀ wá ó mú nǹkan méjèèjì wá ọwọ́ fún ẹnì kọ̀ọ̀kan ní kíni ẹ̀yọ kọ̀ọ̀kan yẹn wọ́n rò pé méjèèjì ló ṣe kí ni o lọ́nà ọba méjì lọ́nà ọba fàtẹ́kì wọ́n ti pa àǹkárẹ́ lẹ́yìn màálù wọn yẹn fàtẹ́kì údà màálù mọ́ ìgbà kìlítà fàtẹ́kì údà màásùn rọ́ ìgbà sátítà kúlà lìbásítì so ti pa àǹkárẹ́ mẹ́ so ẹni pé fàtẹ́kì údà màálù mọ́ kó o má bàa wá lọ di ẹni tí wọ́n máa bú ń ṣe kí ni o ìmbà ìdíta bẹ́ẹ̀ àbá ti sa wọn kí ni a máa ṣe báwọn o wọ́n máa ń bu àwọn ni kò sí so wọ́n máa ń bu àwọn ni ló yẹ pé orin zuhair fún àbí sulma orin wà máa ń ka nàdá máa léwu fàyẹ̀bù kọ́lbì fàbí máa lè ومن كان ذا مال فيفقر بماله على كومه يستغنى عنه ويزمامه على قومه يزدكن هنيه ويزمني. wọ́n máa ń ká nàdà máa ní ẹni tó wẹ̀ bá pọ̀ gan-an ṣùgbọ́n fàyẹ̀mù kọ́ bí máa ní owó ẹ̀tọ́ wa ń pọ̀ yẹn ó wá ń sanwó pẹ̀lú owó yẹn àlàkáwò mi. àlàkáwò mi ìwẹ̀sẹ̀ dáadé náà á lé òwò sí náà àlàkáwò mi àwọn tó yẹ kó náwó fún kò náwó fún wọn ṣé wọn náà bí ẹ náwó fún yẹn tẹ́wọ́n ti ẹ̀kọ́ náwó fún wa ọ̀nàwó fún wa ẹ̀kọ́ náwó fún wa ọ̀nàwó fún wa ẹ̀kọ́ náwó fún wa ọ̀nàwó fún wa tọ́wọ́ adìwádìí nìkan you stagnant and wo ò ní rántí ẹ̀ mọ́ wo ò ní rántí ẹ̀ mọ́ ó ní ọ̀sẹ̀ àwọn máa sọ wípé à ó lè ti jẹ́ àbúrò mi ọgbà ẹ bẹ́ẹ̀ bínú ẹni ọjọ́ ẹgbẹ́ wà láyé kí ẹ fún ti pẹ́ you stagnant and so. Uh, ìjọba bá wá dákọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yàn wàyí zinomi ẹni ó sọ pé à sóhun à ẹni à ah, àwọn eléyìí rèé <laughs> wọ́n máa bú ó dì wọ́n máa bú ni so owó èèyàn máa fi ra yìí ni èèyàn máa fi ra dáadáa ni so ẹni tí ọba ti ná fáwọn tó yẹ kọ ná fún wọ́n ti gbàgbé epo nì yóò wà lẹ́gbẹ̀ẹ́ ọba àwọn òmìnira tiẹ̀ wọ́n gbẹ̀gbẹ́ eh, kò kú kí náwó kò ní kẹ́ kò ní kàsímù so tó tàbí jẹ́ pé ẹni tí ìbá ti náwó ntí máa dì ní ẹni táwọn èèyàn máa ń bu ni ẹni táwọn èèyàn ò ní fi sínú ẹ̀mí mọ́ ni wọ́n ní kà sí lẹ́gbẹ̀ẹ́ tí máa ń náwó ẹlòmíì gbọ́ wọ́n pé ah ẹni yóò gbọ́dọ̀ kú o ah ìjọba yà àpáǹtì yẹn gẹ̀gẹ̀ kó lè kápá òru ah ó máa ń tọ́jú àwọn ọmọ òun lọ máa ń tọ́jú àwọn ìyàwó òun lọ ah kí á lè wọn kí ní òun wúlò fún <laughs> ṣé pẹ̀lú pé kí ni nínáwó ìmájẹ́ kéèyàn jẹ́ ni àpọ́nlé ni èèyàn máa ń tóbi nínú ẹ̀mí àwọn èèyàn tí èèyàn bá náwó fún wọn ni sèyí náà ní wá dáadáa fún ẹ pẹ̀lú pé kéèyàn máa náwó kéèyàn wá yá àwọn kìí ṣe nǹkan tó dára rárá sọlá ni pé má jẹ àrùn kọ́ má jẹ pé kí ni ọ. sọ pàtàkì wúdà màlúùmọ̀n kọ́ má bàa di ẹni tí wọ́n máa bú ìgbà kí lítà fàtẹ́kì wúdà màsúrọ̀ kọ́ má bàa wà lọ di kí ni ó màsúrọ̀ ẹni tí ó bá lè rìn mọ́ tó jókòó lẹ́ńlẹ̀ tí ò lè ìmọ̀nà ń pè ní màá so rọ̀ ẹni tí ò lè ṣe kíni o tí ò lè rìn mọ́ òun ni wọ́n ń pè ní kíni ọ màá so rọ̀ ìyẹn ni pé ẹranko ni wọ́n máa sábà lò fún tó pé kọ̀dí ajizati ani sẹ́yìn rẹ̀ tó jẹ́ pé wọ́n ní wọ́n máa rìn lọ́wọ́ tí wọ́n á sun olóhùn olórin ẹranko olórin wọn fàwákọ̀ fati dọ́fánúwà ajizan ọwọ́ adúró ó ti rẹ̀ bí ìlú lọ́wájú mọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ná gbogbo owó ẹ̀tàn yẹn ń bàṣà ti takò lálbàṣì tó o bá tẹ gbogbo tó o ná gbogbo ẹ̀tàn yẹn ọwọ́ àrẹ lóṣèlú bí ni o ìwọ́n wà ní gbogbo ojú kan ọ̀rọ̀ nílé gbọ́dọ̀ gba dára rẹ orílẹ̀-èdè orílẹ̀-èdè náà ẹgbẹ́ ọ̀sẹ̀ tí wọ́n náà jẹ́ ẹgbẹ́ ọ̀lẹ́ sọ́gbà èmi náà fẹ́ débi kan mo fẹ́ lọ bì kan ọwọ́ àjòkò kalẹ̀ kò sówó lóbi wọn kọ kò sówó lóbi ṣe yẹn kan kò sí ẹ̀dọ́ ṣe yẹn kan sọ àṣejù nìyẹn ọlọ́run ọba ọ̀dẹ̀ fẹ́ ká máa ṣe àṣejù. sọ àdìsí àbí òlérò tí a fẹ́ kà fún wa yìí ó wà ní Bukhari ó wà nínú Muslim òṣìṣẹ́ ọlọ́run ọba ní masari bakhir wadi munfik àpèjúwe ahun àtẹni tó ń náwó kà rọ̀jùlẹ́yìn ni bí ọkùnrin méjì ni o ọkùnrin méjì yìí àwọn méjèèjì wa àlẹ́ yìí máa ju bàtà ni aṣọ kan ni wọ́n ń pè ní aṣọ júbà òun làwọn méjèèjì jọ wọ̀ aṣọ júbà yìí o min àdíìdì irin ni wọ́n fi ṣe aṣọ yẹn wá ní ibi chest wọn báyìí ló wà ó bo gbogbo ìgbáyà wọn báyìí aṣọ júbà yẹn ó bo gbogbo ìgbáyà wọn báyìí ṣé wọ́n rí aṣọ yìí wá ní aṣọ yẹn bó ti bo gbogbo yìí aṣọ tó lè mọ́ ẹran ni tí ó máa ràn ràn ràn ràn ẹ wàá rí fàámàlì múnfẹk ẹdẹ bá náwó ẹdẹ bá náwó òun wá náwó aṣọ orin ni ẹ bá fẹ́ ta nǹkan máa yàn kò ní jẹ́ kó bá yàn ẹ bá fẹ́ náwó òtó bá ti wá náwó aṣọ yẹn wá ń fẹ́ sí i ọ wá ń fẹ́ sí i aṣọ yẹn wá bo gbogbo ara rẹ̀ ó tún bo gbogbo ọmọ nǹka rẹ̀ ó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ tóbi di pé tó bá ti náwó yẹn para yunfic illa sabagot aṣọ yẹn ó wà máa kú àwọn wọ́pọ̀ àwọn ti alájìlídì yìí yóò máa kárí gbogbo ara rẹ̀ àtàtúkfìyà banana wù gbogbo ọmọ kárí ó kó sínú aṣọ yẹn so wọ́tá àfọ̀ àṣàrà wù gbogbo tó yẹ jẹ́ orípa ara rẹ̀ gbogbo ẹ̀ ní traces ara rẹ̀ mọ́ yóò wá jẹ́ irin yóò wá dáàbòbò tẹ́ fẹ́ ta nǹkan náà kọ̀ wá níbà ẹ̀ ń bá ti jẹ́ ọlọ́rẹ̀ ó ti sọ̀gùn àìkú so ó ti sògùn kẹ́mi rẹ̀ ogún so torí pé kí ni o gbogbo tó ṣe ẹ pátá yẹn yóò wò dáàbò bò ni ẹnì kò ní gbọ́ fọmíṣàn kan báyìí fún ẹgbẹ́ pa alẹ́ yóò sáré wá fún fọmíṣàn ni yóò sáré fún ni olùtara bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ká máa tọrẹ dáadáa wá ní wọ́n máa bà kíyè fàlàyòrí inú àyùn kíkọ ṣe à áhùn ọlọ́wọ́ fẹ́ mẹ́ nǹkan kan àyè mẹ́ nǹkan kan yẹn asọ̀rọ̀ ibi gbára nìkan báyìí náà ni ọ wà.

tọ́lọ́ pé tí ìyàwó ara ìyàwó ọlọ́dẹ ọ̀bá yá ara ọmọ ọlọ́dẹ ọ̀bá yá yóò wá ṣé kí n yẹ nínú so ètí mo lè ṣe nìyẹn sòtó ṣùgbọ́n dị ti dé máa yọ padà yóò sì yọ lówó oṣù ọlọ́dẹ a ọ̀gá ìdájú gbogbo owó ìgbàlá yẹn seven thousand tí mo ń gbà lọ́wọ́ rẹ̀ ó sì yọ ó sì yọ six thousand five hundred so ọlọ́dẹ gbé wọn ó lè ṣépè yẹn tó ọwọ́ ẹ̀ kí ní kí ní kí ní ìrìnsẹ́ ló jẹ́ ìrìnsẹ́ lọ́dọ̀ rẹ̀ so lórí ni owó ló kó bá rẹ̀ ṣùgbọ́n ara ìyàwó rẹ̀ ọ̀ya ara ọmọ rẹ̀ ọ̀ya ìwọ ló lọ sí sanwó rẹ̀ sí gbogbo ẹ̀ oṣù fún ẹ̀yà ni ẹ̀yà ni òun náà ní í ṣe pé ó ń kó bára ni so àdìsí yẹn àdìsí mi tó wà tó wà nínú Bukhari tó wà nínú Muslim ìdẹ́gbẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ó ń ṣàlàyé àdìsí Asma bintu Abi Bakri ó sọ wọn àbá sọ fún un pé àǹfíkì àkàdá wa àkàdá wa àkàdá máa náwó máa náwó máa náwó kí ló máa tí a bá tún ná lọ́gàn yóò tún gbé ah owó yìí kí ló wò ó ọmọ àlè lówó ẹ̀bẹ̀ tí wò ẹ má wò ẹ má máa wò ẹ má máa wò lọ títí so tó bá ti fẹ́ máa ṣèkè mí ẹ má máa wò so ẹ má máa wò so owó ló fi jẹ́ pé owó ń gbà mí tì tí a bá dẹ́wọ́n fún yẹn five thousand lónìí tó bá dọ̀la ọ̀rẹ́ sọ́ọ́ three thousand ah bó ti rí nìyẹn lè fi jẹ́ pé dẹ́wọ́n abẹ́ fún yẹn ni kó tètè fún ẹni bá dọ̀la èyí sọ pé ah ẹ̀wọ̀n náà ẹ̀ <laughs> owó ti pọ̀jù gbàdúrà ọba ẹ̀sùn tí ọba yìí jí ó dọ̀la pé ah, five thousand tán kí ni gbẹdọ̀ ṣe láti kí iṣẹ́ ìbẹ̀rẹ̀ mi gẹ̀ẹ́sẹ̀ ní mo fi ní five thousand ẹ̀rọ jẹ́ fún twenty thousand jáde yóò máa léjì yókù fún ẹ̀ so bẹ́ẹ̀ tí wọ́n rí nìyẹn ló fi jẹ́ pé tẹ́yìn bá ti fẹ́ ṣe kó tètè máa ṣe ó ní àǹpíkì àkàdà wà àkàdà ẹ máa náwó ó ní ọgbọ́n àlébí sọ fún pé máa náwó máa náwó máa náwó fàwàlà tún iyì má máa sọ pé á ah, iye báyìí mo ti ná iye báyìí mo ti ná iye báyìí ẹ jẹ́ n fi pamọ́ ẹ ẹbí ah, tẹ́bi náà ò ní ní kíní ní sẹ́bi náà ah, ẹ wọ ẹjẹ bi díẹ̀ díẹ̀ pamọ́ tó o bá ti ṣe bẹ́ẹ̀ fà yú ìlọ́wù àlèkà ọlọ́run àwọn máa jẹ fún wọn náà ẹ pamọ́ fún ọ ọlọ́run máa jẹ fún yẹn ni ètò ti wà láyé ọlọ́run ti parí gbogbo ètò máa ń dáná jù ni ṣùgbọ́n máa ṣe dáadáa kí o gbọ́dọ̀ kò ṣe dáadáa kí ni olè ọmọ ìdùnsí dáadáa tó ṣe ẹ̀sẹ̀ tó ti lọ́dọ̀ ọlọ́run wa yóò tún máa dùn mọ́ ọ́nú ah ìwọ ló ṣe tó tó wáyé fẹ́nìkan tí wọ́n lè mọ̀ dùn bó ti dáwájú ọlọ́run so tọ́ba ti wá ń gẹ́yàn ọlọ́run yóò ṣe kí ni yóò ga fún tì náà àbẹ̀yẹ bá lọ wàrà túkì fàyúkì lọ́wọ́ alẹ́ ìka má máa kówó pamọ́ ọlọ́run náà máa kó pamọ́ fún ọ rìwáyà tí àbí rẹ rọ ó ní amfik ìwọ ọgbà ìwọ ọmọ bà ní ádámà pé hmm, àbúrò ni òṣìṣẹ́ ọlọ́run bá sọ fún un pé iná ńlá kọ́ lálẹ́ pé ọlọ́run bá sọ fún gẹ́gẹ́ ànábì pé amfik máa náwó amfik alẹ́ ìka èmi ọlọ́run bọ́ mọ̀ náwó padà fún un pé kó sọ̀rọ̀ bá máa náwó ná ebi ní Ramadan sọ̀rọ̀ bá máa náwó gan ìnáwó rẹ̀ ní Ramadan tó máa yàtọ̀ sí bá ti tún ṣe Ramadan kó sọ̀rọ̀ bá ti máa náwó káàdó gbìyànjú ká máa náwó ẹni àwọn ọmọ pé ìnáwó ó tún wáá dáa gan púpọ̀ òṣèlú ọba ni máa ná kọsọ sọdá kọtún mi máa ní o ò ní fún yẹn ní nǹkan báyìí kówó rẹ̀ wá dínkù láéláé àwọn náà rò owó dínkù ni owó dínkù tẹ́wọ́ fún yẹn lówó owó dínkù ọlọ́wọ́ fi ní kí àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ kó bọ́ sínú owó yẹn ni èyí àwọn èèyàn rí mọ̀ pé ìgbìnní kan mo fẹ́ kó pamọ́ kó nílé kú sí láéláé ṣùgbọ́n ìta bá fi pamọ́ lọ́dọ̀ lọ ọlọ́run máa fún wa ní àìmọye rẹ̀ tó yẹ kí a gbọ́dọ̀ máa gbìyànjú ká máa náwó lára wọn gbọ́dọ̀ máa fi gbìyànjú ká máa náwó òun náà ti ní àdìsí àbí òrẹ́rọ̀ pé ọlọ́run ọba màmí ìyá òmìnir kò ní sí ọjọ́ kan yusbiul ibadu fi hì tí àwọn ẹrú sí ó máa jí láàárọ̀ bẹ́ẹ̀ ilá wàmàlàkàní yanzilani minas sama àdúgbò màláka méjì ọ̀sọ̀ rẹ̀ aláti sọ́mà fàyàkúlù ahaduhuma ọ̀kan ni wọ́n mọ̀ sábà gbé àlà umma àti ìmúnfikọ́ kọlàfà ẹ tí bá ti ń náwó mọ́jọ́wọ́ ọwọ́ rẹ̀ ọ̀tán jọ máa lékún sí kò so àárọ̀ ọjọ́ náà tí màláka kò ní sọ̀kalẹ̀ màláka yẹn sọ̀kalẹ̀ tọ́wọ́ àdúrà ló sì wá sí bẹ́ẹ̀ tí máa ń náwó kọ́lọ̀ bí wòlíọ̀ máa pọ̀ sí i wàyàkúrò lè àkọrò ìkejì ọmọ ní àlàhùnmá àti ìmúsíkà tàlàfà yóò ní ìwọ ọlọ́run ọba ẹni tí bá ti ń lé de pé ìdí ọwọ́ mọ́wọ́ pé owó òní náà owó òní náà jẹ́ kó owó rẹ̀ dínkù jẹ́ owó rẹ̀ dínkù jọ́ máa parẹ́ sí jọ́ máa parẹ́ sí ó lè máa parẹ́ sí ni ó gbàlẹ́ pé ní báǹkì àwọn kan ti gẹ́ẹ̀tì àkáǹtì wọn ti gé owó kò náà sóò bá nu. so ọwọ́ yẹn wà sí ni fúnabàrà bẹ́ẹ̀ ló jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀ra dáadáa ìnáwó ìmọ̀ yẹ̀yàn kó nu wàhálà gan gbà mí ni ẹ̀dùn àmọ́ náwó dáadáa tó wọ̀ bẹ́ẹ̀ ga ọlọ́mọ yẹn kó ẹ̀ so ta kà fún ni púpọ̀ ni káwa náà gbìyànjú ló ṣe yí pé a máa ló ṣe yí pé a máa lò ó àdìsí ẹ ṣọ́ra fún kéèyàn ọláhun kó tó máa bẹ́lòmíì sáhun ẹlòmíì ọláhun yóò tó máa bẹ́lòmíì sáhun ní alájí àkójọ ẹ fún wọn ti pọ̀ ju à àkójọ ẹ fún wọn ti pọ̀ ju à so kò ní dákẹ́ lómi ṣe ìyẹn ní ń pè ní sùúrù ó láhùn yóò tún máa kọ̀ bẹ́ẹ̀ lómi ẹlẹ́bí ló bẹ́ẹ̀ ṣe lára ẹ̀dùn kọ̀ fún ẹ àwọn èèyàn ọ̀dà bí wọ́n á dá fún wọn lọ́wọ́ ẹ ṣẹlẹ̀ fún wọn dá sọ̀fà yìí náà wọ́n á lakàmà kánà kọ̀bùlákùn ọlọ́pàá àwọn tó ṣáájú yìí ọlọ́pàá ọlọ́pàá rẹ̀ àmọ́ra òun bìlì bù sọ oní pàwọn láṣẹ kí wọ́n máa sáwọn fàyẹ̀bù kọ́ni wọ́n máa sáwọn wà àmọ́ra òun bìlì kọ́tíyà oníyìn wọ́n jákùn mọ̀lẹ́bí wọ́n fẹ́ rẹ́bí kankan lọ́dọ̀ òun ẹ̀yẹ kan bóun ma bóun ti bóun ti bẹ̀rẹ̀ ìgbésí ayé òun fàkọ́ta wọ́n dẹ̀ jákùn mọ̀lẹ́bí wà àmọ́ra òun bìlì fujú ọlọ́pàá aláwọ̀ so látara bẹ́ẹ̀ àdìsẹ́ lọ́wọ́ àná Abu Daud àdìsẹ́ lọ́wọ́ láfíà ni so kárí pé à ń gbìyànjú àwa náà jẹ́ ẹni tí ń tọrẹ dáadáa gẹ́gẹ́ bí ayé àkùránì ti pè wá lákèésí àtàwọn àdìsí tí a kà fún bí ó ti pè wá lákèésí náà. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر ọlọ́run bá ń ṣàlàyé pé ìwọ tọ́lọ̀ ń fún ní owó wà láì ó máa ṣe ó máa ṣe o ìdọ́lọ́run bá fi fún ọ lówó ọláyà tí a ń ka yìí nìsín ni pé ọlọ́run ọba ìyẹ́bùsùn tó rìsíkọ̀ lima yasha ẹni tó bá wọ ọlọ́run ọba lọ́lọ́run ọba máa ń tẹ́ àrísìkì ilẹ̀ fún ẹni tí ó ṣe àrùn ọlọ́run tẹ́ àrísìkì ilẹ̀ fún ṣùgbọ́n yóò jẹ ìyá akọ́sọ ahun yẹn o kò sí èmi jí mẹ yóò jẹ ìyá ahun yẹn ìyá ahun tó ní yẹn yóò jẹ yóò jẹ láyé yóò fi jẹ láyé kìámà tí ò sí èmi jí mẹ ìtòjú ọmọ lówó lọ́wọ́ nìyẹn tó gbọ́dọ̀ ọba yẹ́bùsù tó rí sùkọ́ ní màá yẹ ṣàwọn. àwa náà ká lówó lọ́wọ́ ọlọ́run ọba fi ń rẹ̀ wá lẹ́ǹgbẹ́ wípé òun ọlọ́run ọba òun máa ń tárísìkì ilẹ̀ bẹ́ẹ̀ tó bá wú òun torí wípé kọ́wọ́ fẹ́ tó wò ó yẹn mọ́síláhà wà ń bẹ dáadáa wà ń fún wa ni ẹ̀dọ́ bá fún lówó ọlọ́mọ pé dáadáa wà fún kọ́lá jẹ́ pé àwọn ọlọ́run dáadáa wà ń dáadáa wà ń ọlọ́run ọba òun ní máa tẹ́ àrísìkì lẹ́ ọlọ́run sọ́nu sọ́tù ṣúrọ́ ọlọ́run sọ́tù ṣúrọ́ aya twenty seven ọlọ́run ní wàrà ọbaṣàtọ̀ wọ́n rìzìkọ̀ lè ìbáàdì ì làbájá òfin làhàbí tọ́wọ́ bá tẹ́ àrísìkì lẹ́ gbogbo wa ọlọ́run làbájá òfin làhàbí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ olùtọ́lọ́ tẹ́ àrísìkì lẹ́ fún wọn máa ń kọjá àlà olórí Saudi wọn ti dá síkìlẹ̀ fún wọn yẹn àwọn náà sì tún kọjá lọ ọlọ́run sì ti ṣe láti fìyà jẹ wọn bí wọ́n ti wá yẹn àwọn náà ń kọjá àlà torí bọ́lá ti dá síkìlẹ̀ fún wọn àwọn ọmọ tí wọn ò ní wàhálà kankan ọmọdé wáyà jà sọ pé ọkàn ara gba tí tọkàn ara gba gúùdù lásán àbọ̀gba páàsì lásán owó ti dúró dé lẹ́lẹ̀ òun ní ti fẹ́ ṣe gba sẹ́lẹ̀ǹtì rárá owó ti dúró dé lẹ́lẹ̀ èdè wà lóhùn ọ̀kọ́ àlóyìn lọ skul ní lọ́nà ni yóò máa gbádùn ni bàbá rẹ ti ní àìmọye mọ́tò o ti ní àìmọye owó nígbà o ti ní gbogbo ẹ̀ ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń wá wọn kò sí nínú ẹ̀ka ẹ̀mí ò fa sìgá ẹ̀yọ́ máa ń lọ bó ti wù ẹ̀ máa bó ti wù káàkiri ṣé ọ̀tọ́ pé kí ni òtọ́ bá tẹ owó lẹ̀ fún gbogbo ayé àwọn èèyàn máa ń kọjá àlà ni kò sí ìjọba máa ti tẹ ọlá lẹ̀ lẹ̀ tí wọ́n ní kọjá àlà wọ́n ṣàṣejù ni sọlọ́bí jẹ́ pé ọlọ́run ọba ìwà mà ìlú tó ọlọ́run ọba máa ń ràn lọ́wọ́ ìlú tó yẹ pé ọlọ́run ọba pín ni ó sì àwọn kan lórí owó ọlọ́run ọba pín àwọn kan jẹ́ tálákà tó lè dáadáa tó lè fún wọn gan ẹ̀ so dáhùn tó jẹ́ lówó táwọn ẹ̀ lówó dáadáa tọ́wọ́ bá wá fẹ́ sànù wọn ni kọ́ wá fi àánú àwọn tálákà yẹn sólówó ní ìlú yẹn wà òkè. sùwọ́n ìlú ẹgbẹ́ gbogbo ilẹ̀ jẹjẹ lówó ah! so àwọn yẹn kí ni o ọlọ́dà bá ti àsìkí lẹ̀ fáwọn ènìyàn kí ni o làbàdà gbogbo mẹ́tọ̀dù yẹn ọlọ́run ti lò lórí ilẹ̀ gbogbo ọlọ́run ti lò lórí ó sì lò lọ́wọ́ lọ́wọ́ àdìsí ewu àwọn àwọn Dubai àwọn àbí àwọn ọmọ bẹ àwọn ọmọ ẹni wọn kàn gbá bọ́ọ̀lù káàkiri ni so kí ni o wọn wo bọ́ọ̀lù kiri wọn kàn náwó dànù ó dẹ́bi ní wọ́n gbé wá Nàìjíríà ó tó àwọn yẹn ṣe gbèsè ayé so wọn kàn ṣe náà dáadáa kiri so wọn ò ṣe tọ́lọ́wọ́ so gbogbo àwọn ìlú ńlá ìlú ló jẹ́ kínní wọ́n ṣe tọ́lọ́wù wọ́n ṣe gbọ́dọ̀ ọ̀dọ́ wọ́n ṣe wọ́n ṣe dáadáa ṣùgbọ́n nàìjíríà rẹ̀ báyìí ṣe tọ́lọ́wù torí pé mọ́nì pọ̀ so ilẹ̀ náà tún ní bídíà so bídíà <laughs> kékeré tó gbé ìwọ̀n ló so máa rí gbogbo ẹ̀tàn yóò tó kò sí bídíà tó o rí so tọ́lá rẹ̀ àwọn bẹ̀ ṣe náà dáadáa wọ́n dà bá tọ́sí kìlẹ̀ fáwọn èèyàn làbá lọ́wọ́ bí ọ̀rùdì ọlọ́ni wọn ìgbádùn lókù wọn ò ní tẹ̀sí ló dáadáa mọ́ ọlọ́wọ́n láàkín yúnazílò ní kọ́dà ọlọ́run ní àwọn ọlọ́run ọba à ń sọ àrísìkì kalẹ̀ bí kọ́dà rí ìmọ̀yẹ̀ṣà gbogbo náà fún yín láyé yẹn ìwọ̀nba díẹ̀díẹ̀ ni àrísìkì ọ̀dọ̀ ọlọ́run ọba kò tó gbogbo dẹ́ẹ̀ nínú láyé kò tó nǹkan kan dínlẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó máa bẹ́ẹ̀ da gbogbo ẹ̀lẹ́ nítorí máa dà fún yín ti wà ó lè ní gbogbo ẹ̀lẹ́ ta ti wà lábẹ́ rẹ̀ yìí ó lè ní kó di góòdì fún wa tó bá di góòdì ẹ kàn máa wá góòdì jáde ni àmọ̀ pé lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ mọ́tò ní di ìbára náà kì ní òkàdá rẹ lẹ kọtẹ́sì kì í lẹ̀ kó tẹ́ fún wa bẹ́ẹ̀ yẹn ó kàn fún wa ní díẹ̀ díẹ̀ ní títí ìdílé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan sẹ́yìn gbogbo abẹ́ kúlé lórí tọ́lọ́dàra bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba ti ń ṣètò gbogbo ẹ̀ ọlọ́run iná rọ bákà yàbùsùtù rìsíkọ́ lè mẹ́yẹ ṣá. iná rọ bákà yàbùsùtù rìsíkọ́ lè mẹ́yẹ ṣá. ọlọ́run ọba ní máa tẹ́ àrísìkì ilé ẹ̀fẹ́ tó bá wà yẹ kí dírú tọ́lọ́dà ọlọ́run fún àrísìkì mélòó mi yóò fún máa bótú ọlọ́run ti máa tẹ ó lè tẹ tán yẹnyẹn kúlà lè pásítì ọ̀rọ̀ àmọ́ tẹ́fẹ́ lómi yọ̀ọ́ tẹ yẹnyẹn fún un ẹ̀dùnkẹ́ lọ́ra tẹ́lẹ̀ fún náà ni yọ̀ọ́ra máa rí yọ̀ọ́ra máa rí ṣe bẹ́ẹ̀ ló máa gbà mí yọkídírù yóò fún mẹ́lòmí tán yẹnyẹn tó bá jẹ ti àárọ̀ báyìí tí ó bá jẹ tọ̀sán yẹn kó tó jẹ ni kò tó bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ fún díẹ̀ mẹ́lòmí ìjọ́ mi yóò rọ̀ ìjọ́ mi yóò le ìjọ́ mi yóò ṣe so yọ ọmọ yí mọ́ ọdún ọmọ tíráká á débi dá lọ so ọdún ọmọ ṣe gbogbo ẹ̀ fara wọn bó ti wọ́n lọ́ọ̀nì yẹn ẹni náà bàbá fárísì kì í má ọlọ́run ní liyunfik ló sáàtì mi sáàtì yìí wà máa kú dira alẹ́ yẹn sukùl pàlẹ́ yunfik mi máa àtà mi máa àtà ọlọ́ ọlọ́run ní liyunfik ló sáàtì mi sáàtì yìí kí wọ́n sọ ọ́ sọ́tù tọ́lá

so orí àgbẹ̀ kọ́ọ̀pù kan ló ń mu ẹnìkan tó wá dé kó ló tún fún kọ́ọ̀pù kan bẹ́ẹ̀ à inú mu kọ́ọ̀pù kan yókù lọ́sàn-án so kọ́mọ̀ jẹ bẹ́ẹ̀ kọ́mọ̀ jẹ bẹ́ẹ̀ à ẹbí ẹbí yẹn bẹ́ lọ́wọ́ wà máa kú dira lé ní skul pàlí yóò pik mi ma àtà ẹni kan fún arísìkì máa kó ló tún ẹni gíní o kó tún máa nẹ́ni tó lọ́ máa fún un kò wọ́n sọ pé nígbà láti àwọn olówó náà tálákà lọ́nà bá àwọn ọ̀bọ̀lọ̀ náà kankan ara ni o ìwọ náà máa na ẹ̀sán bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lá wọn sàn fún ọ pẹ̀lú pọ̀ náà sọlá wọn máa ń ṣe lẹ́yìn wà tàfà wútú fìlẹ̀ àrìsáàkì fi àrìsáàkì ìbáàd ẹ rí o ìmọ̀ ajẹ́kájura wa lọ tọ́lá wọn bá ń ṣe fún wa nípa àrísìkí àwa adájọ́ mẹ́ẹ̀ẹ́nìyàn lẹ́sàlẹ̀ ajínigbókùnrin ọlọ́run ìsanwó ọlọ́run ìsanwó sí wa ara bal lè rí ha àyà hilihibad ọlọ́run bá ti sọ gbogbo dáadáa fẹ́ni kọ̀ọ̀kan ni dáadáa ọlọ́run bá fi sọ fẹ́ni kọ̀ọ̀kan so kọ́lọ́run bá mọ̀ sí àsìkí ni tí ó máa wà yàtọ̀ bí sọ́dọ̀ ọlọ́run bá kò sí àsìkí tá a bá ní kọ́lọ́run sí ni tá a fi mọ ọlọ́run bá dáadáa tá a bá sì ní náà mọ̀jẹ̀ àìní wa mọ̀jẹ̀ ó jẹ́ ní tá a fi tàpá sọ́lọ́run bá ọlọ́run àìní wa náà sọlá ọba ní iná rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdir. iná rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdir. ọlọ́run ọba ọba tí máa ń tẹ́ àrísìkì fún ẹni tó bá wù ú a dẹ̀ máa fún àrísìkì máa tó bá wù pẹ̀lú ikma rẹ̀ pẹ̀lú ọgbọ́n rẹ̀ lọ́lọ́run ọba ní fi máa ń ṣe léyìí ó kọ ọlọ́run ọba òní ń jẹ́ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga orúkọ tí ọlọ́run ọba ń jẹ́ òun náà ni ẹni tó jẹ́ amápọ̀lọ́ ní àlèbáṣítù àtúnwá amápọ̀lọ́ ní kí ni o àlèkọ́bídù orúkọ ọlọ́run àti jẹ́ àlèbáṣítù kí ni o àlèkọ́bídù tó bá fẹ́ pọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ pọ̀ ọlọ́run ọba ní àlèkọ́bídù lásán àwọn orúkọ kan wà náà orúkọ ọlọ́run téèyàn gbọ́dọ̀ máa dá pọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ nínú wọn nílé wa tó bá fẹ́ pọ̀ ọlọ́run ní àlèbáṣítù pẹ̀lú agbọ́dọ̀ ní alikọ́bid ọba tí máa fún àrísìkì máa yàn ọwọ́ ní òdìdá ọ̀pọ̀ síbẹ̀ olùgbọ́dọ̀ ní pé alibasit ọba tí máa ń tàrísìkì fún yàn tó bá fẹ́ lo kọ́bid ó ní pé alibasitu lè kọ́bid nínú ọkọ̀ ọlọ́ọ̀ba ní anáfíù àdọ́rù ó ọ̀gbọ́dọ̀ dá ọkọ̀ ọlọ́ọ̀ba ní ọlọ́ọ̀ni ń jẹ́ àdọ́rù kọ́ ọmọ túmọ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ dọ́rù ẹ̀ ó ní ọlọ́ọ̀ba ọlọ́ba tí máa fi ìnira kan yàn olùpọ̀lọ́ ní ànáfíù ọba tí máa ń ṣàǹfààní fún yàn tọ́lá bẹ́ẹ̀ lo àdọ́rù akọ́lọ́ ní ànáfíù dọ́ọ̀rù so a máa ń kó méjèèjì pọ̀ ni ọlọ́run bèè dálù so wíwẹ́ pé ọlọ́run bá bó bá sọ pé yẹ́n sùtù rí sùkọ́ ní mayọ̀ṣà wà kí dírù so wọ́n lè bá bá sùtù ló ń gbà ní òun máa ń tẹ́sí gílẹ̀ tí ò ní lè wà yẹ́ kí dírù ọlọ́run yẹ́ so ọlọ́run ọba yìí ọba ní ọba tó ṣe pé ọba tí máa ṣe jẹ àtìmú fún yàn ni a sì máa fún mọ́yàn nígbà tó bá wù ú ọlọ́run á ní kí ni iná òwú kaná. ìnáwó kẹ́rù bí ìbáàdì ọ̀rẹ́rùn ọlọ́run ọba yìí onáà ní ọba tó jẹ́ pé kọ̀bí rọrùn ìtumọ̀ kọ̀bí rọ máa ń jẹ́ àlímọ́rún bìlì òmùúrí àlẹ́kọ̀fìyà ọlọ́run ọba lọ́ba tó máa ń tọ́ pamọ́ táwa ò rí. bí ìbáàdì yìí nípa àwọn ẹrú sí rẹ̀ òun máa ń yẹ̀sẹ̀ ìkùlì gínà wà máa ń yẹ̀sẹ̀ ìkùlì fákẹ́rù ọlọ́run ọba mọ ẹni tó wó tọ́ sí ọlọ́run dẹ̀ mọ kí ni o ẹni tí sì tọ́ sí. máa sọ pé owó ọlọ́run yẹ o ẹni tó máa ti fún lówó owó yẹ nìyẹn ọlọ́run ni so ọlọ́run ló máa máa fún un tọ́lá sọ pé ah àwọn tó ń yẹ báyìí ọlọ́run á fún wa lówó ọlọ́run ti mọ̀ pé kò tí ì tó ọ̀yọ́ ló ti tọ́wọ́ bá ṣe fún ọ pé ntọ́wọ́ bá ṣe fún ọ yẹn gẹ́gẹ́ lọ́yẹ̀ ọ́ so ọ̀yọ́ ló sì tọ́wọ́ bá fẹ́ sọ ọ́ lówó padà ìgbà tó mọ̀ pé ó yẹ jẹ́ owó yẹn lọ́run á máa ṣe fún ọ ọlọ́run mẹ́ntọ́ lẹ́tọ̀ sí kì í sára mẹ́ntọ́ lẹ́tọ̀ sí rárá so dáadáa wà bẹ́ẹ̀ ká máa gbà fọlọ́wọ́n ba bọ́lọ́wọ́n bàbá ti ṣe bàṣírọ́n ọlọ́run bàbá tó rí gbogbo nǹkan ولا تقتلوا أولادكم خشية إملاق a ti ṣàlàyé fún wa wípé ọ̀rọ̀ fún wa yìí ó ti sọ níwájú wípé ẹ ń bá fẹ́ ní àlìkíámà yóò ṣiṣẹ́ kí ni ó àlìkíámà ó ti wá mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀rọ kọ̀ọ̀kan ló mú gbogbo sẹ́ni ẹ̀ máa ń ṣe bí ẹ̀ fi máa ń lálìkì àwọn ọ̀dọ́ ń kálẹ̀ fún wa yìí ó olóńkà lọ́lẹ́yọ kọ̀ọ̀kan yìí ó iṣẹ́ tó fẹ́ ká ṣe dábì lálìkì àmà olóńkà alẹ́ fún wa yìí ó ọlọ́wọ́n ni wàhálà tẹ̀kítúnú. ọlọ́run ọba ó ní ẹ gbọ́dọ̀ pa ọmọ yín ẹ gbọ́dọ̀ pa ọmọ wọ́n jẹ́ ẹni tí máa pa ọmọ wọn àwọn lárúbáwá wọ́n pa ọmọ wọn wọ́n pa ọmọ wọn ọmọ tí àwọn lárúbáwá kọ́ máa ń pa tí àwọn àfáà ṣàlàyé fún wa òun náà ni ọmọ obìnrin ọmọ obìnrin wọ́n máa ń pa á so pípa o kí ló dé tí wọ́n ń pa ọmọ obìnrin òun náà ni pé kọ́ṣìyà tó lẹ̀ áárì nítorí òsì àwọn gbà wípé àìdá lọmọ obìnrin máa ń kó báyàn bí làákàyè tí wọ́n ti ṣe nìyẹn o làákàyè wọn náà ló polúkú o wọ́n bèèrè ọwọ́ wọn yí pé ìkànnì wọn bí ọmọ obìnrin ó wá ní pé wọ́n wá lọ gba níbi tó wà wípé lọ gba ọmọ yìí lọ́wọ́ ìyàwó rẹ̀ ó ní ní sọmọ gidi wọ́n sọmọ gidi ó ní ó ní ẹ̀ mọ̀ wípé tí èèyàn bá fẹ́ máa jẹ oore látara ọmọbìnrin bí ìgbà téèyàn ń jalè ni oríkè kìí ṣe pé ọmọ èèyàn ọkùnrin yóò wà fún yẹn ní nǹkan yóò ṣiṣẹ́ lọ tó gbé lọ́dọ̀ tiwọn náà obìnrin ọkùnrin yóò ṣiṣẹ́ lọ àfọbìnrin lówó owó tóbìnrin wá fún tí ọkùnrin fún obìnrin òun náà ni ó fún bàbá rẹ̀ ńbẹ̀ ìyẹn làwọn wá ń kórìíra wípé à ìbí ìgbà wà lẹ́gbẹ̀ẹ́ kò ní sọ fọ́kọ rẹ̀ gan tó fi fún yẹn gan bí ìgbà téèyàn jalè wọ́n fún yẹn ni èso wọn wò yẹn wọn ni wà á kí ni wà ná sínú wà á bùkà kù wọn sábà rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ná sínú wà á bùkà kù tí ìjà bá ń ṣẹlẹ̀ táwọn ẹbí àtẹbí bá ń jà báyìí àwọn obìnrin kan máa sunkún nu létí wọn ni pé wọn máa tuntun ń jà ń ta so àwọn máa sunkún ni wọn ní sọ kò ní lè gbọ́ àtàkùn náà tiẹ̀ lọ mú idà kó mú kankan pé ẹ̀yà àjọ dàrú ni so àwọn àgbà pé àìdá lọ́jẹ́ fáwọn bá ń tẹ́lẹ̀ fi jẹ́ pé wọ́n á máa rí ọmọ wọn mọ́lẹ̀. ẹlẹ́yìn ìgbẹ́ tó máa ẹni tó bá sọ sí nínú wọn sọ pé nínú ogún ọmọ obì èrú ogún kankan lọ́dọ̀ wọn kò lógún o ogún tó gbé ẹ̀rẹ́ lọ wọ́n fọ̀ǹtì lálọ́ lọ jagun la kó nǹkan bó bàbá lọ jagun ni ọmọ obìnrin kankan tẹ̀lé lọ ọmọ ọkùnrin lọ́tẹ̀ àwọn ọmọ ọkùnrin lọ́tẹ̀ lé lọ nígbà tó ń lọ jagun so àwọn ọmọ ọkùnrin ló lẹ́tọ̀ọ́ sógún ó lọ àwọn ọmọ wa ìjọsìn ni wọn ọmọ obìnrin ọ̀lẹ́tọ̀ọ́ sógún wọ́n jẹ́ ọmọ ogun ni so bíbá dé kéèyàn nínú yẹn lọ́mọ ọ̀dọ̀ téèyàn tọ́jú èèyàn náà ká obìnrin sí so kọ́ṣí yàtọ̀lẹ̀ ààrẹ nítorí àìdá pé obìnrin ló ń bí àìdá yẹn ọmọ tí ò lè gbọ́dọ̀ rẹ lọ títí ọmọ tó gbẹ́ni kó mú kúrò lọ́dọ̀ rẹ tọ́gbẹ́ tó bá jẹ́ pé tẹ́ni yẹn bá sọ pé òun lọ kàfàǹsà lónìí ó ti tẹ̀lé lọ <laughs> ó lọ kí yàn lónìí ó ti tẹ̀lé lọ ó lè pàṣẹ kó sọ pé ọmọ mi obìnrin o gbọ́dọ̀ ọ̀tẹ̀ lọ́kọ rẹ̀ ṣùgbọ́n lè pàṣẹ lọ́wọ́ pin pé wo mo fẹ́ máa rí ọba yìí ọ̀gbọ̀dọ̀ kó gbọ́dọ̀ tẹ́wọ́ ọ̀gbọ̀dọ̀ tẹ́wọ́ àmẹ́yà àwọn àfa gbàmígbàmí tí wọ́n sọ fún ọmọ wọn pé ọ̀gbọ́dọ̀ lọ́bì kankan ibi tí wọ́n ti dà fún ọ náà nì tí wọ́n bá lọ bẹ̀rẹ̀ oníṣòwò onímọ̀ ẹ̀dọ́ gidi bọ̀ <laughs> ọmọ ọkùnrin ó ṣe gidi o yóò dúró sílẹ̀ pẹ̀lú gbọ́mẹ̀ ṣùgbọ́n èèyàn lè sọ bẹ́ẹ̀ fọ́ máa rí obìnrin láíláí so ìyẹn làwọn wá tó pọ̀ yìí pé àṣẹ yẹn ó kú ọ̀lọ́dẹ yẹn yóò wá bọ́ sí kí ni ẹ̀yọ́ máa fi yẹn gà pé ọmọ àwọn ni làwọn fi máa sọ yìí pé ọmọ tí ọmọ wọn ọkùnrin bí ọmọ àti wà nù ọmọ tó máa wọ obìnrin bí ọmọ wọn lọ́nù ọmọ wọn ọmọ àti wọn ni ọmọdé yẹn wọ́n sọ pé ìyá máa bẹ̀bẹ̀ mo fẹ́ kọ́ ọmọ wa kí ni ah! <laughs> tí bàbá náà lọ́nà sọ pé dáàdì yìí ẹ yóò wá kí ṣùgbọ́n ó láwọn kẹrin ẹni mo fẹ́ kó sí ó tó wáá wá kí yín ah ẹ sọ ó bẹ lẹ́yìn ọ̀rọ̀ àtó nǹkan dé ìlú aṣọ pé ẹ̀fẹ́ máa rí ọmọ obìnrin mọ́lẹ̀ so látara bẹ́ẹ̀ ìyẹn ló fà á tóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá nígbàjà ìníyà wọ́n ń rí ọmọbìnrin mọ́lẹ̀ lẹ́yìn wọn àgbà náà wọ́n tún wá jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n tún jẹ́ ẹni tó tún kọ̀ fún wọn pé kí wọ́n má jẹ ògùn wọ́n fìyà jẹ àwọn ọmọbìnrin nínú wọn náà wà ní jẹ́ pé ọmọ wa tún ní wọn a tún máa pa ọmọ torí pé àwòládù mẹ́yẹn ó ti kó ọmọkùnrin sínú ti kó sínú so wọn tún wá jẹ́ tó ṣe wípé ọmọkùnrin àtọmọ obìnrin àwọn kan máa lọ sọ a pa wọn ni o nítorí kí nítorí òsì lọ́wọ́ bíi kọ́ṣíọ́tà yẹn ń pè ní ní lòsì o torí pé á ń bẹ̀rù o wọ́n pe kí mo fẹ́ fi tọ́jú àwọn ọmọ yìí àwọn ọmọ òwe kò sí mo fẹ́ fi tọ́jú àwọn ọmọ yìí àwọn ọba dẹ̀ nìyí wọ́n ní pride àwọn ẹgbẹ́ lọ tọrọ nǹkan lọ́wọ́ ẹni èèyàn àwọn ọba ẹ̀fẹ̀ kí n bẹ̀ kan lọ sin ọmọ yìí tí àwọn fi máa jẹ́ kí n bẹ̀ kan lọ rì mọ́lẹ̀ lẹ̀ kó kú kó bá tiẹ̀ lọ. ọlọ́run bá ní ẹ mọ̀ dàrú ẹ̀ wò àyẹ̀pà ọmọ nítorí kí ni o nítorí òsì torí ẹ̀ lọ́wọ́ ọlọ́run jà fún àwọn ọmọ lẹ̀lẹ̀ lára àánú tọ́lọ́run bá ṣe nìyẹn ọmọ gbọdọ tóbi a gbọ́dọ̀ pa ọmọ wa nítorí ibi àwọn àìmọye nǹkan ló wọlé síbí tó jẹ́ pé a tún ṣàlàyé fún wa dáadáa ní ọ̀la ìyẹn náà pé nínú family planning ọ wọlé nínú òun náà ni pé obìnrin lóyún tó yẹ pé obìnrin míì lọ sọ pé òun oyún inú òun òun mi sọ wípé ọmọ tó ń bí so ọmọ mẹ́ta péré ah, àwọn mẹ́ta yẹn sẹ́yìn ẹ̀ lè tọ́ mẹ́ta tán ni àwọn kan ló sọ pé ọmọ kẹrin ní ẹ̀ lè tọ́ tán ni ọmọ kẹrin ìwé lè tọ́ tán lẹ́sìn tó máa fi púùfù rẹ̀ kí náà wà ní ọmọ bíbí kí náà wà ní ọmọ bíbí so oríṣiríṣi nǹkan ló ti délé ayé ní àsìkò tá a wà yìí so a gbọ́dọ̀ ní àgbọ́yé ẹ̀sìn tó kún lẹ́lẹ́lẹ́ nípa wípé àwọn ọmọ bóun ni a ti fẹ́ bí wọn bóun náà ni títọ́jú wọn kí lágbọ́yé táwọn yẹn ní láwùjọ tá a wà òun lè náà la máa ma ṣàlàyé fún wa ní ọ̀la lọ́wọ́ níbi àwọn adáríkẹ́ tẹ̀síìrì òun náà pé ọmọ bíbí ọlọ́ọ̀bá fẹ́ kí á wọn torí àgbọ̀dọ̀ wọn pa wọn ọlọ́ọ̀bá fẹ́ pa wọn. ara tábàlọ́wọ́ ọba ọmọ ọmọ tí yaku bí ó bí àwọn ọmọ méjìlá ọmọ méjìlá ó míì nínú ìtàn kẹ́ ṣùgbọ́n ní bóde wá bí ọmọ méjìlá tó yẹn ọlọ́run bá wá mú Yusuf nìkan ó mú kúrò láàrin wọn tó ti bẹ́ẹ̀ lọ́wọ́ sí ìbànújẹ́ ní lórí ó ní ya asafa ala Yusufa ṣé wọn lọ bẹ ẹ wá wò ìbànújẹ́ mi lórí Yusufa wà bíyà dọ́tí àyìn náà so tó ti bẹ́ẹ̀ ó sunkún sunkún sunkún torí ọmọ náà so àwọn anábìyà ọlọ́run ọba wọn èyí kàn fọmọ èyí kàn fi ọmọ tó olóbi jẹ́ pé ọmọ máa ń tóbi ẹ̀wò ya Musa ọmọ máa ti tóbi inú ẹ̀mí ẹ̀ ẹ̀ kò fẹ́ gbé Musa lẹ̀lẹ̀ kò fẹ́ gbé lẹ̀ ó bí kò fẹ́ gbé lẹ̀lẹ̀ kò fẹ́ gbé sínú àpótí so ọmọ nǹkan tó tóbi ni èyí máa ka ọmọ sí ni àwọn ànábí Ọlọ́run bá àwọn ẹni tó ṣáájú lọ wọ́n ka ọmọ sí wọ́n ò fi ọwọ́ yẹpẹrẹ mú ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ ti bímọ ọmọ yìí ọmọ ìgbẹ́ kò ọba ọba

kọ́lá láwùlì màláìka tí ọlọ́run sọ fún màláìka pé walada abdi ẹ̀dẹ̀ gba ọmọ ẹrú mi fàkúlù bẹ́ẹ̀ ni wọ́n náà ló ní alọ́gbà wa fàyàkúlù samarata fuhadi èso ẹ̀mí ẹ̀lẹ́gbà o ó ní bí ọmọ gbọ́dọ̀ fuhadi yẹn èyí bọ́ọ̀ ọmọ kan ọ̀rẹ́ ọmọ ọgbọdọ ka ọmọ sí kéèké kọ́ jẹ́ kọ́ yọ ayọ̀ ju o sọ sọ o ọmọ ọgbọdọ kà sí àánú tí o bá dé sí àánú lé nínú rẹ sí ọmọ rẹ ibi tó bá fẹ́ na ọmọ gan o ní sùúrù ọ̀rẹ́ mi ọmọ tó ẹ̀ o lè mú iná wa sọ fọ́ mà orí yìí sọ ọmọ tó jí pàápàá ó rárá ọmọ ọmọ rárá ọmọ ọmọ àwọn owó rẹ sísẹ̀mù olùfẹ́ lò tó fi fẹ́ bọ́mọ yẹn lò tó fi láṣeyọrí lórí ẹ̀ inú kí ni sámárọ̀ tó fò hàn pé ọlọ́run ni ẹ èso inú ẹ̀mí ẹ̀ ọmọ èkó inú ẹ̀mí èèyàn kọ̀ọ̀kan ọmọ kó kú kéèyàn yẹn gbàgbé ọmọ tó kú yẹn máa wà ọmọ nínú ìyàwó èèyàn ní kan ní ni so ọlọ́run ní ẹ wá gba èso ẹ̀mí rẹ̀ ní bẹ́ẹ̀ ni mọ́dà kọ́ra abdi ìbàdàn wa gbà kílẹ̀ rúmi wá sọ ó ní amọ́dàkà wàsítàrìjà ó dúpẹ́ fún ọ ó ní iná ní náírà iná ilé ẹ̀rọ jẹ hùn ìjọba náà bá wá gba nǹkan tó dùn wá àwọn àmọ́ tó náà bá sì nǹkan tó gbé ó fẹ́ ààrẹ sọmọ wa ọwọ́ náà láwọn dúpẹ́ fún àní jẹ́ kó dọ́dọ̀ ọmọ yẹn ó yàgbá ní ẹ̀mí wa ṣùgbọ́n kò yẹ lágbára jẹ́ lọ́nà àwọn àtúntò àwọn afọkàn wa sọ́dọ̀ Ọlọ́run àwọn máa dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run tẹyìn ọmọ yẹn bá wá kú tó dúpẹ́ fọ́lọ́run tó ṣe inna lillahi wa inna ilayhi raji'un Ọlọ́run wa ni pé ibnu lahu baytan fil janna ẹ bá máa fún nínú àlìjánná ilé kan wasamahu baytal hamdi ẹ pè ní ilé ọpẹ́ tó dún fún mi yẹn tí ó ń bọ̀ àwọn ọmọ ìdíwájú ọmọ yàrá kẹwọn ṣé ló tọ́ra nígbà bẹ́ẹ̀ yẹlòmí náà ni pé láti sẹ́yìn ẹlòmí ò rárá láti pa ọmọ yóò gbé ah, àbẹ̀lẹ̀ òkú dìde láyé ẹ̀mú kó mẹ́jáde so lọ́múgó lọ́múgó lọ́múgó lọ́múgó ẹlẹ́gbẹ́ máa ṣàbúrú lọ́dún fáwọn obìnrin yóò máa ṣàbúrú fáwọn obìnrin yóò máa sọ pé àyà ah, gbó lọ́yà lọ́mùkù lọ́mùkù lọ́mùkù ọlọ́run sọ gbogbo ẹlẹ́nu ọba sọ́la ìfún wọn bíi pé àti pípa láti inú oyún ni o àti pípa nígbà tí wọ́n bí ọ tí wọ́n bí ọmọ ni o gbogbo ẹ̀ bàbá yẹn ni ọ̀dá ẹ̀ bàbá sọ fún wa pé tó bá di oṣù mẹ́rin ìgbà náà tó fẹ́mi sí la ìrọ̀lẹ́ ni yẹn pa so òwe náà máa ṣàlàyé fún wa wàlá tẹ́tùlù àwòlá àdàkùn kọ́ṣíyàtà ìmùlá ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ yín lẹ́tẹ́ pé ẹ máa bẹ̀rù kí ni o ò sìn ọ̀rọ̀ ni máa náà sùkù hùn. ọlọ́run ní àwa là ń ṣe jẹ àtìmú fún yín àti ẹ̀yin àtàwọn àwa là ń ṣe fún yín ṣé ọlọ́run ní ṣe jẹ àtìmú fún gbogbo wa a máa sọ̀rọ̀ ìfọwọ́ àgbàgbọ́ ọlọ́run ní ṣe jẹ àtìmú àmì ìdáàbà tí fúlàní lálọ́ọ̀lá ẹ̀rí sùkù wa kò sí dábàá kan lórí ẹ̀ lọ́lọ́run ní ṣe jẹ àtìmú fún tí bàbá lòun ò fọmọ ló ń jẹ mọ́ kọ̀yẹ́kọ́ kọ̀yẹ́kọ́ jẹ mọ́ nìyẹn náà tọ́wọ́ adé yàrá bá dísáì lórí pé ìfọ́mọ mi ló ń jẹ mọ́ kò yẹ kó ló ń jẹjẹ <laughs> ṣùgbọ́n ní yàrá lé ọmọ kó ọ̀rọ̀ bí wọn ní ìsinmi báyìí ìsinmi ọ̀rẹ́ nìkan tí ó tún gbà wọlé mọ́ jẹun <laughs> bí nǹkan bá ti wá lé sí ìzàdọ́kọ̀lẹ̀ amúrú ìtàsà tí wọ́n bá fi lé ọmọ jáde ní ìsìndó ní ọmọ rẹ òfun ló ń jẹ mọ́ bóyá oúnjẹ tó ń fún kò ju bíi two hundred naira lọ ó lè yẹ kó oúnjẹ five hundred ló tún wá máa rí jẹmi tó tún lọ ó ní àwọn ah, ìyàwó rẹ jọmọ yìí ó ẹ̀ẹ́dẹ́rẹ́ jáde ní owó tó wá máa gbádùn sí wọ́n lọ́ọ́ ni wọ́n ṣe ń gbà mí nù so ọlọ́run ni àwọn là ń ṣèjẹ́ àti mú fún yín àmọ̀ ṣàlàyé fún ọlọ́la ọlọ́run ní iná kọ̀tì láwùn. ọlọ́run ní pípa tẹ́ ẹ bá pa wọn káànà kìtì àn kẹ̀bí ìrọ̀n ọlọ́run ní àmọ́mọ́dá ẹsẹ̀ ni níjẹ́ kìtì àn tí wọ́n ní à ọmọ mọ́dẹsẹ̀ so láyà kúlùhù ìlàlẹ̀ kọ́tì hùnà àwọn tó bá mọ̀ọ́mọ́dẹsẹ̀ àwọn ni wọ́n máa jẹ́ nínú kínní yẹn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ mùtì wú náà àwọn yẹn ò ní àwọn ẹ bá ṣe ní sẹ́kọ̀ ọlọ́ni foríjì ẹlẹ́ẹ̀kẹ́tì à ń kẹ́mi yẹra àmọ́ má dẹ́ ẹsẹ̀ ní tó tóbi kí wọ́n lọ pọ́n wọn sọ́dọ̀ abẹ́ ọlọ́mọṣẹ́ fún alágbèyẹ ọ̀rọ̀ rẹ̀ ètò abọ́kọ́rọ̀ tó sọ́nà fàní sọ́nà kọ́nà abẹ́ hamdi ṣọlọ́lá ilá ilá àti